Ẹ̀yin ènìyàn ilé, ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tó ń lọ ní Ọ̀yọ́. Wọ́n ní ilé ẹjọ́ ti da ẹjọ́ tí àwọn Ọ̀yọ́mèsì pèrú o tako gómìnà. Ṣèyí Mákindé as the governor of Oyo State. Wọ́n ní àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n pẹjọ́, wọ́n ní ilé ẹjọ́ ti dẹjọ́ wọn rú o. Wọ́n ní wọ́n gbọ́ ẹjọ́ yìí ní ọjọ́ Thursday ní november ọjọ́ thursday ní two thousand and twenty-three wọ́n ní ìpẹ̀jọ́ yìí ó wáyé ní ilé-ẹjọ́ gíga èyí tó wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀yọ́ state judiciary high court of justice ibẹ̀ ni wọ́n ti ṣe ìpẹ̀jọ́ yìí wọ́n ní gbogbo àwọn olùpẹ̀jọ́ wọ́n yọjú sí kóòtù nígbà tí ẹjọ́ yìí ń lọ lọ́wọ́ wọ́n ní àwọn agbẹjọ́rò wọn ṣọ́balójú wọ́n ní àwọn nìkan ni wọ́n wá sí kóòtù wọ́n ní wọ́n ní kí ilé-ẹjọ́ fún àwọn ní ààyè láti pe ẹjọ́ míì lórí ẹjọ́ yìí wọ́n ní ilé-ẹjọ́ ní kò ṣeé ṣe adájọ́ kóòtù ládìran akíntola wọ́n fagilé ẹjọ́ náà o wọ́n ní ẹjọ́ yìí kì í ṣe ẹjọ́ tó jẹ́ pé ó ní ẹsẹ̀ nílẹ̀ wọ́n ní nítorí ẹ̀ ni wọ́n fi fa igi ẹjọ́ náà wọ́n ní adájọ́ ní ọjọ́ tán bá tó wáá fẹ́ pẹjọ́ mi o àwọn á jẹ́ kí wọ́n mọ̀ ń gbà yẹn láti tẹ̀síwájú pé ṣùgbọ́n ní ìsìn ẹjọ́ tí wọ́n gbé wá síwájú àwọn àwọn ti fagilé wọ́n ní gbogbo àwọn ará Ọ̀yọ́ wọ́n ní gbogbo wọn ni wọ́n lọ sí kóòtù o tí wọ́n dẹ̀ ń fi ìbínú hàn pé àwọn ò ní gbà àwọn ò ní gbà ìdájọ́ òdodo làwọn fẹ́ àwọn ò ní gbà wọ́n ní wọ́n ní ipò ọba àlú àwọn ò sí fún títà o àwọn ò dẹ̀ nígbà kí àwọn afọbajẹ kí wọ́n máa gba owó láti fi ọba sí orí ìtẹ́ wọ́n ní àwọn ò ní gbà wípé ifá òun ló yẹ kó mú ọba fún àwọn wípé ṣùgbọ́n ní ìsìn àwọn ọ̀yọ́mèsì wọ́n ní owó náà ń gbà lọ́wọ́ àwọn ará ìlú láti fi yan ẹni tí ó máa wà lórí ìtẹ́ wọ́n ní ṣùgbọ́n irú nǹkan báyìí àwọn ò gbà wọ́n ní wọ́n ń ráyọ̀ wọ́n ní wọ́n ń ṣe protest wọ́n ní wọ́n gbé nǹkan tí wọ́n kọ sókè wọ́n ń ṣe protest lọ sí ilé ẹjọ́ ẹ̀yìn èèyàn lé a ní láti mú gist wá fún yín nítorí pé a lè kó ẹ̀kọ́ níbẹ̀ ṣe mọ̀ ipò aláàfin ó sì ṣòfò wọn tí fi èèyàn kankan sí orí ìtẹ́ bàbá wa aláàfin so wọ́n ní ọ̀rọ̀ yìí ṣì wà ní ilé ẹjọ́ wọ́n ní gbogbo àwọn ọ̀yọ́mèsì o wọ́n ní àwọn márààrún wọ́n ní èyí tí a mọ̀ sí wọ́n ní gbogbo wọn wọ́n ní àwọn márààrún wọ́n ní àgbà oyè wọn ní Yusuf Láyínká wọ́n ní wọ́n máa gbá kóòtù lọ wọ́n ní wọ́n ní ìjọba kò gbọdọ̀ yẹ àwọn lọ́wọ́ wò lórí gbogbo ìgbésẹ̀ táwọn bá ń gbé láti fi yan ẹnikẹ́ni sí ipò aláàfin wọ́n ní kí ilé-ẹjọ́ pàṣẹ fún bàbá wa gómìnà Mákindé àti wọ́n ní àti kọmíṣánná fún ọ̀rọ̀ oyè jíjẹ ní ìpínlẹ̀ náà wọ́n ní ẹni táwọn ti fà kalẹ̀ láti gorí ìtẹ́ aláàfin òun ni àwọn fẹ́ níbẹ̀ o wọ́n ní gẹ́gẹ́ bíi ọba àwọn tuntun ní ìlú ọ̀yọ́ wọ́n ní àwọn ti fa èèyàn kan kalẹ̀ gẹ́gẹ́ bíi ọba àwọn tuntun wọ́n ní àwọn dẹ̀ fẹ́ kí kọmíṣánná àti eh, àwọn ilé ẹjọ́ kí wọ́n pàṣẹ wípé ọba táwọn yàn yẹn làwọn fẹ́ lórí ìtẹ́ àwọn ò dẹ̀ fẹ́ kí wọ́n yí ohùn àwọn padà ìyẹn àwọn ọ̀yọ́ mèsì ló ń sọ bẹ́ẹ̀ o wọ́n ní ẹni tó ń jẹ́ ọmọọba Lukman Gbadegẹṣin wọ́n ní nínú àwọn ọmọ oyè tó ń du ipò ọba làwọn yàn sí orí ìtẹ́ bàbá wọn ìyẹn bàbá wa tó ti tó ti kú bàbá wa aláàfin tó ti wàjà wọ́n ní ọmọ wọn Gbádégẹṣin làwọn yàn sí orí ìtẹ́ náà wọ́n ní òun làwọn yàn ní um sí orí ìtẹ́ bàbá wa Aláàfin tán ti dẹni àná wọ́n ní òun ni àwọn fẹ́ kí ó jẹ ọba ìlú Ọ̀yọ́ wọ́n ní àwọn sì ti fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí ìjọba ìlú Ọ̀yọ́ wọ́n ní àwọn ò fẹ́ kí wọ́n fagilé ìgbésẹ̀ tí wọ́n fi yan ọkùnrin náà sí orí ìtẹ́ bàbá rẹ̀ o wọ́n ní bí kò ṣe wípé àwọn fẹ́ kí wọ́n tẹ́wọ́ gbà á gẹ́gẹ́ bí ọba tuntun nítorí pé ifá ti yàn án sí orí ìtẹ́ ọba wọ́n ní àwọn dẹ̀ pàṣẹ fún wọ́n ní wọ́n dẹ̀ pàṣẹ fún ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ pé wọn ò gbọ́dọ̀ fi ìbínú ro àwọn lóyè nítorí pé àwọn ní ẹ̀tọ́ láti sọ ẹ̀dùn ọkàn àwọn jáde wọ́n ní ọmọọba Lukman táwọn ti yàn yìí làwọn fẹ́ ń bẹ̀ o àwọn ò dẹ̀ fẹ́ kí wọ́n yí ìpinnu àwọn padà rárá wọ́n ní gbogbo àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n jọ pẹjọ́ náà um, tí wọ́n jọ pẹjọ́ àwọn mẹ́rin tó kù òun ni mo fẹ́ dárúkọ fún yín wọ́n ní Lágúnná ti ìlú Ọ̀yọ́ ó wà lára wọn àgbà oyè Yusuf Oyedepo wà lára wọn wọ́n ní àgbà amusa yusuf ó wà lára wọn wọ́n ní olóyè wahab oyetunji wọ́n náà wà lára wọn wọ́n ní olóyè gbadebo mufutau àwọn náà wà lára wọn gbogbo àwọn ọ̀yọ́mèsì tí wọ́n jọ pé ẹjọ́ òun ni mo dárúkọ fún yín yẹn ní ìsìn ipò bàbá wa láàfin ọ̀fọ̀yọ́ ó sì ṣòfò nítorí pé wọn ò tí ì parí ẹjọ́ wọn wọ́n dẹ̀ sọ wípé àwọn fẹ́ kí ọmọ aláàfin tí wọ́n yàn yìí tí ifá ti mú òun ni àwọn fẹ́ kó bọ́ sí orí ipò bàbá wọn ẹ̀yin èèyàn ọlé kò jẹ́ bó ṣe jẹ́ mashola gist ló mú wá o tá a bá tún gbọ́ any update a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ọlọ́run elédùmarè àárọ̀ gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ òkè òkè lọ́la yẹn a máa lọ ẹ ṣé mo dúpẹ́ ẹ kú ọjọ́ sátọ̀dé